وخير الهدي يد محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلاله في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí ṣe sí wa oṣù tó gbẹ̀yìn ọjọ́ ahad tó gbẹ̀yìn oṣù mẹ́ládì a máa fi ń dá sí ètò nulẹ̀ bàtà ní ká tún rán wa létí pé gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe sọ. So ìgbà tí ọ̀kan nínú àwọn sàádé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam rẹ̀dí àánú tó bílẹ̀rì tọ́mísọ́nà tí ó lè fi jẹ́ kí àlìjánà wíwọ̀ kó rọrùn òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam kò dé ìnà pẹ̀lú ó ní alayka bis sawm nínú ẹgbà wa kan ní alaykabi siyam ìmọ̀ kún fún àwẹ̀ gbígbà ó dọwọ́ rẹ̀ fa innahu la mithlu lah torí kò sí nǹkan kan tí máa mú yàn rí ìsúnmọ́lọ́hún ọba tí yóò fi rí àlìjánnà wọ̀ bí àwẹ̀ gbígbà. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ ṣe àlàyé fún wa irú àwẹ̀ wo ó ní ààwẹ̀ kìí ṣe ìkónuró níbi jíjẹ mímu nìkan kọ́ ó ní kìí ṣe ìyẹn nìkan láàwẹ̀ lè sọ̀sọ́ mina ṣùrbù àlàákì àwọn mina àlàákì wọ̀ ṣùrbù ìkónuró kò níbi jíjẹ mímu kìí ṣe ìyẹn láàwẹ̀ ìnàmọ̀sọ́ bọ́rọ̀ ṣe rí o tí ò rí bá mi ẹ̀nà kẹ́límẹ́tì ìnáma لحسن ṣọ́ṣọ́ bó ṣe من اللغو tí ò rí bá mi o mina lọ́wọ́ wọ́rọ́ fún ọ ni wípé kéèyàn kóra ró kúrò ní ìdí rẹ̀ gbé tàbí ìsọkúsọ kì í ṣe yẹn nìkan wa sí dáadáa ó ní rúbà sọ ìb àìmọye gbàwẹ̀gbàwẹ̀ laysa lahu min siyamihi illa ju' tọ́jẹ́ wípé kò ní rí ládàá kan gbà nínú àwẹ̀ tó lóun gbà ọkàn fèdè panu ni wa rúbà qa'ib àìmọye ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó lóun dìde lóru bóyá òun ṣe kíámù lẹ́yìn ọ̀tara awi laysa lahu min siyamihi min qiyamihi illa sahar kò sí nǹkan kan tó tí ó rí gbà níbi ìdìde lóru rẹ̀ ọkàn ń ṣe àìsùn lóru lásán subhanallah òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó tún wá tẹ̀síwájú fún wa ó ní man lam yada' qawla zuur wal amal bihi falaysa lillahi haja min an yada' ta'amahu wa sharabahu ẹni tí ó fi ọ̀rọ̀ èké tí ó fi lẹ̀ tàbí iṣẹ́ èké tàyín ni pé iṣẹ́ tó yapa sí ntí ọba adẹ́dà fi hàn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó yapa sí ntí ọba adẹ́dà fi hàn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹni tí ò gbé méjèèjì jù sílẹ̀ oúnjẹ tó filẹ̀ tí ò jẹ omi tó filẹ̀ tí ò mu ọba adẹ́dẹ́ ò kankan ṣe pẹ̀lú rẹ̀ subhanallah ó ti lára yìí nìsí. èdè yìí pé ó ń sọ ó ní tí ẹnìkan yín bá ń gbà wẹ̀ o tẹ́nìkan bá bá fẹ́ bá tó bá fẹ́ bá ṣe fàǹfà tí ó fi di wípé yóò dín ládàá àwẹ̀ rẹ̀ kù ó ní kọ́ máa pe àkíyèsí ènìyàn sí pé alẹ́sọ èmi ń gbàwẹ̀ èmi ń gbàwẹ̀ kọ́ máa fẹ̀yìn ọ̀ràn létí kẹ́nìyàn ó ní bá a fi kóra ró torí wípé kẹ́nìyàn ó ní asọ́wọ́mọ́ jonna tí èèyàn bá fẹ́ jagun ogun ọkọ̀ ọkọ̀ kí là á máa fi ṣùgbà shield àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ń bá mú ọkọ̀ bọ̀ á mú shield yẹn á fi block ẹ̀ tí ó fi jẹ́ pé kí ni kò ní ráàyè wá ṣe wá lọ́ṣẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní ààwẹ̀ bó ṣe rí gan shield wọn ni ààwẹ̀ jẹ́ nítorí náà kí olúkálukú wa ká mójútó ààwẹ̀ wa dáadáa kì wá ṣe nìkan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú pé gbólóhùn kan bẹ tí máa ń gbogbo gbà. Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik wọ́ba tí máa ń mi ọkàn ẹ̀dá síbi sọ́m jọ́kàn mi ó dúró lérí ẹ̀sìn rẹ̀ mọ́jì ó síbi sọ́m. Ah, ìyàwó Aisha òbíra ana wọn máa ń kún wọn máa ń kún fún àdúrà yìí ṣíṣe ń gbogbo ìgbà kí ló dé ṣọ́n páyà fún àná ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀mí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé ọmọ ń mì ní kì í dúró sójú kan tí ọba lòkè kí yóò ṣe yóò wálẹ̀ kò lè dúró lójú kan ló fi jẹ́ wípé ìgbìyànjú téèyàn máa ṣe ní gbogbo ìgbà àti nígbà tí àlàáfíà bá wà lára èèyàn gbọ́dọ̀ fi nǹkan méjì èèyàn gbọ́dọ̀ fi tàfàlà kí ni àlàáfíà àtàsìkò. òjíṣẹ́ náà sàásánà fi máa sọ yìí pé nìmọ̀tán màbúnù ìhí máa kẹsìrò nìyẹn ìkẹ́ méjì wà ọgọ́rùn Eh, ordinary paper yóò máa wò pé ordinary paper lélẹ̀ ẹni tí kò bá fún àsìkò àti àlàáfíà tọ́lọ́ba adẹ́dà fún lẹ́tọ̀ọ́ rẹ̀ bó ṣe yẹ kó fún bọ́rọ̀ rẹ̀ ṣe rí nìyẹn. òjíṣẹ́ lọ́sàá sọ́nà sọ yìí pé ìgbà tó lálàáfíà àríkùmọ́sílẹ̀ àti bàbá ọ ṣàkáǹtì fúnjọ gbẹ̀ǹdẹ̀ alikiyama kí ló fi ṣe kì í ṣe yìí nìkan ìgbà tí ọ wà lọ́dọ̀ ṣe mọ̀ pé ńgbà tí àlàáfíà máa ń gùn yẹn jù nù kí ló fọ̀dọ̀ rẹ ṣe ó ṣàkáǹtì fún torí ntọ́ ọba fi dún ní mọ́ nígbà tí ọ lásìkò yìí òun lọ́ọ́ bàdógbó làṣẹ́kù ntọ́ ọba dún nímọ̀ nígbà yẹn ni ó bá dógbó ló fi jẹ́ pé àwọn kan wà wọ́n ti ń wọ náìtì wọ́n ti fẹ́ mọ súnmọ́ hundred tó bá rí bí wọ́n ṣe ń ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn àmọ́ mú example yẹn wá gbogbo gbà àgbà tí a fi máa ń ṣe programs ní masjid shita mikael shita kọ́lọ́mù bá fa àfọ̀rún kẹ́ <laughs> tí àwọn ọmọ àyà tí wọ́n bá ń líìdì tàràwí tí wọ́n ń fi ìdajì jùzù tí wọ́n ń fi ń kí lákà kan bàbá kan wà bàbá yẹn ò less than eight. a ní àwọn ọ̀dọ́ ìṣe wa yọ̀lẹ̀ báyìí tọ́dẹ̀ jẹ́ yí pé wọ́n tó ka ṣíìtì eh, kankan tán a rí láwọn ọ̀dọ́ tí wọ́n máa tí wọ́n máa gbìn ó ní wọ́n ṣe wáyọ̀ lẹ́ báyìí sheik ẹ̀ẹ́dẹ̀já ṣe ní júzì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láká kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. ìjọ tí ẹni tó ń ṣáájú wò wípé ah, tágbàlagbà bá fi ń sọ̀rọ̀ báyìí ó yẹ kí ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ó kí wọ́n tiẹ̀ sùn tó gbìyànjú rẹ̀ láká méjì tí akitan báyìí àwọn tí wọ́n wá nalẹ̀ bí ìgbà tó jẹ́ pé wọ́n lọ ru àpò sìmẹ́ǹtì tí wọ́n ń ṣubú lulẹ̀ báyìí gbogbo wọn ọ̀dọ́ ni wọ́n bàbá yẹn yìí ó yìn jáàbù ní bí ìgbà tó jẹ́ pé òun ṣe ń bù túbọ̀ ni bàbá yẹn kọba adéla jẹ́ kó tán rí kó jẹ́ kí gbogbo wa náà tán kí ló fà á kìí ṣèsìn ló ti ń ṣe láti ìgbà rẹ̀ ó ti dún ní máa débi pé system ó ti ṣe kíni ó ti wà attuned to that that is it bó ṣe rí gangan lẹ́nu ọ̀dọ́ wa á fi àṣàkántì fún bẹ́ẹ̀ náà ní àsìkò wa làṣọ yìí pé nínú àwọn ẹni retí wọn ti kọjá lọ wọ́n pàtàkì àsìkò débi wípé tí a bá wà ní toilet wọ́n máa wò yí pé ah ṣáwọn ọ̀wọ̀ àwọn àmbẹ̀ lásán àwọn ọmọ fàṣùkò yẹn ṣòfò wọ́n sọ fún ọ̀kan nínú àwọn student wọn tàbí ọmọ wọn pé dúró lẹ́nu toilet máa ka tíra fún mi máa ka koran fún mi tàbí kí n má fi àṣùkò yẹn ṣòfò kí làwọn fàṣùkò wẹ̀ ṣe nísì tá a bá fi play game a fi whatsapp tá a bá fi whatsapp a fi ṣe kíni a fi facebook tá a bá fi ṣe yẹn a fi ṣe to go tá a bá fi ṣe yẹn ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àwọn tí wọ́n tiẹ̀ ti dàgbà wọ́n kó sínú socks wọ́n wo short gbogbo ọ̀tàn ní ọ̀hàn ẹlẹ́ yìí wọ́n bẹ̀ síta wọ́n láwọn fẹ́ lọ gbá bọ́ọ̀lù. <laughs> ṣé ìlọ kàn ní ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ntì ọmọ tó kàn ní ọ̀rọ̀ wọ́n wá rí ẹni tó ẹni rùn funfun tọ́bẹ̀ẹ́ta òun náà lóun gègé ètí ò rí ṣe nígbà tí bá àwọn ọ̀rà ṣeré fún ọ̀rà bọ́ọ̀lù fún gbàngbà wọn kékeré ọ̀ àtẹ̀sí tàwọn àmọ̀ sẹ́yìn you know ṣe ń tọ́ka nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà yẹn nù ètí ò sèyí wọn ló ń ta lido ètí ò sèyí wọn ló ń ta wax ètí ò sèyí wọn ló ń ta monopoly sàmà pé ọ̀nà tẹ́yìn ó fi fàsìkò ṣòfò ọ̀pọ̀ lẹ́rẹ̀pẹ̀tẹ̀ gbogbo àwọn tí wọ́n wá ń ṣe léyìí tó o bá bí léèrè wípé jùsù mélòó Quran ló ti kà lẹ́yìn <laughs> jùsù ọfà agúnjùnà tọ́lẹ̀ jẹ́ yí pé kí àwọn afa sọ wọ́n lẹ́nu tó bá mọ ní ti ṣe tọ́lẹ̀ gbọ́ yé kò yẹ kó kẹrẹ nínú jùsù márùn-ún lóòjọ́ kó fi jẹ́ pé kí ni at least a week yóò ṣe kí ni tó parí Quran torí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn sàbẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sàbẹ ọsàlám tí wọ́n bá jáde láyé nù once in a week wọ́n ṣe kíni wọ́n parí Quran àbàbà arúgbó kan wà báyìí náà ó ti wọ́n bíi hundred every juma yóò parí Quran every juma yóò parí Quran àwọn ọmọ wọn tí wọ́n ní wọ́n ń ṣe dáwà a máa ń ṣe dáwà máa ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn lórí rédíò lórí kíní tẹ̀mọ́tí bàbá yẹn máa ń ṣe tó di di two lóru first round tí ó ṣe lò yóò kọ́kọ́ dé iwájú wọn duat ẹ̀yin olùpèpè ẹ̀ ṣì ń sùn ní wòyí kí lẹ̀ ń wá ń sọ fáwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ńgbà tí ẹ̀yin báyìí ń sùn ní wòyí ẹ̀ mọ̀ yí pé rẹfúrí ò gbọ́dọ̀ tayò ni tí rẹfúrí bá lóun náà ń tayò ayò ọ bàjẹ́ táwọn yòókù bá ń sùn níwò yìí ẹ̀yin ò gbọ́dọ̀ sùn torí pé kí ni ẹyẹ ò gbọ́dọ̀ jíkù yìí. tọ́gọ̀rọ̀ ọmọ wo yí pé tóun bá ti jí ní fọ̀ nígbà yẹn ó gbìyànjú torí òsibó ṣe fẹ́ ní jí ní fọ̀ àkókò tí máa kọ ní fọ̀ náà ẹ̀yẹ́ ó ti máa ṣe chọ́ọ̀chọ́ọ̀chọ́ọ̀chọ́ ní four o'clock ntí bàbá yẹn sọ ni ntí bàbá yẹn bá jáde láyé ni ẹni tó bá fẹ́ tán re yóò pè bùbù ntí ó fi tán re kó lè bá tán re ní sẹ́kìrà abúlẹ́fìlà sheikh abdulaziz mbaz rahimola rahmatawasa alasọ yìí pé wọ́n sọ pé gbogbo ìgbà téèyàn bá ti lọ sùjádà bá sùjádà àkọ́kọ́ àdúrà àwọn tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹlẹ̀ mú ṣe ká mọ́ kẹrẹ̀ lórí rẹ̀ kéènì aláma yá mu kọ́líbal aláma yìí ni asàlùkà hosùn lè káàtìmà wọ́lọ́n ọba mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ ń tán rí yóò tún sọ aláma yá mu kọ́líbal kọ́líbù sábìt kọ́líbì ẹ̀láàdín wọ́n bá ti ọmọ mi ọkàn ẹ̀dá sí bọ́ bá ṣe wù ọ́ fẹ́kàn mi rinlẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ ìmọ̀ gbogbo gbà wàsálùkọ tẹ́wọ̀bàtà nasuha qabla al-maut wọ́lọ́wọ́ bá jẹ́ ń túbá kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ ní tìtúbá bí ìgbà tó jẹ́ pé a fún ọyàn sáàmù kí tá a bá fún ọyàn kò sí dá padà abẹ́ mọ́ tá a bá ti kúrò nínú ẹ̀ṣẹ̀ à ní lè padà abẹ́ mọ́ sídìkì tẹ́wọ̀bà tẹ́wọ̀bà tó sọ́ọ̀dẹ̀kọ̀ ìtúbá tó jẹ́ pé tòótọ́ sọ pé èèyàn ò ní èèyàn máa kábàámọ̀ tó ti ṣe sẹ́yìn yẹn àti wá padà sínú ẹ̀ṣẹ̀ wọn àá kò ní rọrùn mọ́ ìtúbà tó jẹ́ wípé èèyàn wàá ṣe iqbal ila Allah subhanahu wa ta'ala èèyàn wàá dùn èèyàn ṣe ìnábà gbogbo nǹkan rẹ̀ yóò wàá bẹ́ sójú ọ̀nà ọlọ́run ọba yóò máa sin ọlọ́run dáadáa eléyìí pàtàkì torí eléyìí òjíṣẹ́ náà sallallahu alaihi ó pe àkíyèsí wa lásìkò àsìkò tá ń bẹ̀ ó ní ṣàbàn oṣù ṣàbán mélòó ló dà lẹ́nu òǹkà Saudi four ní lẹ́nu òǹkà wa ní Nàìjíríà three ni àbí torí juma ni first Nàìjíríà by announcement is the eminence Sultan ahmadullah ọ̀rọ̀ ààrùn ìtọ́ba jẹ́ ń bẹ̀ kí ọba adẹ́dàjẹ́ kí bàtà àbíbá fi mú délẹ̀ kí ìyàtọ̀ yẹn kó cancel out kẹ́ni wá sí kò lórí bíbẹ̀rẹ̀ Ramadan náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ́là ní Sha'ban oṣù tí ń bẹ láàrin Rajab àti Ramadan ó ní àwọn èèyàn máa ń ṣe àìbìkítà nínú rẹ̀ specifically ọmọ ìṣàn ó ń bẹ láàrin Rajab àti Ramadan tó ń túmọ̀ sí pé wọ́n máa ń wà mọ́ bízì pẹ̀lú Rajab àti Ramadan ọ̀gọ̀rọ̀ fẹ́ fi kíni wọ́n fẹ́ fi Shaban wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ fi sinmi eléyìí ni àwọn afáà kan wò ní àtúntò yìí pé a àwẹ̀ wà nù Rajabu náà bọ̀ bí wọ́n ṣe ń dà yà á dé òun bí ìgbà tó jẹ́ pé Ramadan ni òun ní í ṣe ọ̀nà bọ̀ bí pé kẹ́hìn máa kẹ́hìn á dúró tẹ̀tẹ̀rẹ́ nù rẹ̀ kọ́ máa tiẹ̀ ṣe gbìyànjú kankan ipe kì í ṣara rẹ̀ torí pé kí ni oṣù lọ́nkàn ni Ṣàbán oṣù bomi hùwà Ramadan oṣù kéré oko ni wọ́n máa fi sọ bẹ́ẹ̀ torí pé kí ni ẹni tí ò bá gbìyànjú kó tiẹ̀ gbé fúkẹ́ nínú Rajab kó fi ti wí pé ó ń wá stabilize ibọ̀ nínú oṣù Sha'ban tí Ramadan bá dé gan tí ó bá ṣọ́ra oúnjẹ àtòrun ni ó fi Ramadan rẹ̀ ó dálé lórí tó bá ti jẹ sàárì yóò dẹ̀ sùn lọ́sàn-án bá dìkún lóru yóò sùn lọ́sùn kí á wọlé ìjà tẹ́báwí kò ní ọlọ́run láti kí. ṣùgbọ́n ní tọ́ba yẹ pé ní tí ń kọ́ra bọ̀ kí ni ó ṣẹlẹ̀ ara ó ti wà yúùzùmọ̀ torí ara yìí kèé ṣe é gbé fúkẹ́ lójijì òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wa pé àkíyèsí wa sí. kí ló dé tó fi ṣe léyìí torí pé àwọn sàábé wọn ní àwọn máa ń wò ó ah, yá Rasulullah sallallahu alaihi ó máa ń gba ṣàbán ní gbígbà tó ìgbà oṣù ní ìyókù tó kọjá bẹ́ẹ̀ yàtọ̀ sí Ramadan ẹgbà wa mi mú wa pé ń máa ń gbà tanko omi mú wa yí pé ó máa ń gbà àfi díẹ̀ nínú rẹ̀ tí ò ní gbà yí pé ẹgbà wa mi mú wa pé ń máa ń gba àwẹ̀ rẹ̀ nígbà mi yóò bẹ̀rẹ̀ àwẹ̀ sọ́kàn máa gbà lọ àwọn òrò pé bóyá kò ní túnu ìgbà mi yóò dẹ̀ sínú àwọn òrò pé bóyá kò ní gbà wẹ̀ but àwọn mọ̀ dájú yí yàtọ̀ sí Ramadan pé kó gba Ramadan pé o oṣù tí tún máa gbà rẹpẹtẹ tí máa gbà rẹpẹtẹ nù rẹ bíi Sha'ban wọn ni kò sí sallallahu alayhi wa wa sallam ọwa ló fi wá pé àkíyèsí wọn sí ó ní oṣù tí ń bẹ láàrin Rajab àti Ramadan nínú oṣù yìí turfa'u a'malul ibad ila Allah subhanahu wa ta'ala nínú oṣù yìí ni iṣẹ́ ọdún ẹ̀dá ẹrú ni wọ́n máa ń gbé gòkè lọ fi jíṣẹ́ fún ọba adẹ́dà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kábàrò lélẹ̀ kí wọ́n á lọ́yẹ ká ṣe ń bẹ̀ ó ní uhibbu an turfa amali wa ana sa'id mo wá fẹ́ nígbà tí wọ́n bá ń gbé iṣẹ́ mi lò kí lè jábọ̀ fọba adẹ́dà kí n wà nú àwẹ̀ torí pé kí ni ọba adẹ́dà ọmọ ń síjú àánú spẹ́ṣálì wo aláwẹ̀ ìdí nu ló fi bẹ́ẹ̀ pé oṣù tá à ń bẹ́nu rẹ̀ yìí a ti sọ síwájú pé ọjọ́ òní a máa fi ń yanjú ìṣúná olè ní ṣùgbọ́n a gbọ́dọ̀ pera wa sí àkíyèsí oṣù tá a ti bẹ̀rẹ̀ inshallah alikiri nínú kútàbù wa nínú àwọn ìjókòó tí ń bọ̀ wájú bó o lò ó tí òfin ní di ìbálẹ́jọ́ burúkú fún wa tí ó fi jẹ́ àgàsọ fún wa fún ìdẹ̀kùn Ramadan kí ọba adẹ́dà kọ́mọ́sá jẹ́ kí oṣù Ramadan náà bá wa láàyè kó bá wa láàyè kọba aláàyè tọ́ dáa gbogbo ń tá a fi gbà á tí ó fi jẹ́ bí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọba adẹ́dà kọba adẹ́dà mọ́sá pèsè rẹ̀ fún wa tá a fi lè dìde lóru rẹ̀ tí a fi wà nínú àwọn tí ọba adẹ́dà yọ́nú sí nínú oṣù náà kọba adẹ́dà má fi dùn wá inshallah yakutu bí má da inda. jazakumullahu khairan kọ́nà bá kójú ọkọ̀ bá ṣe àlékún dáadáa yín àti àlékún ìtọ́sọ́nà. Ehm, àkọ́kọ́ ìbéèrè ìfẹsẹ̀wájú kọ́ tó bẹ̀rẹ̀ ẹni tó bá ní ìbéèrè lọ́dọ̀ àwọn obìnrin ẹ̀jọ̀ ẹ̀fin ránṣẹ́ wá sísàlẹ̀ wọ́n ti fa àwọn ọkùnrin ránṣẹ́ ń bíbọ̀ èyí tó bá tó kù ẹ lè tètè fi ṣọwọ́ kó tó di pé a bọ́ sí ọ̀dọ̀ àwọn ọkùnrin na àkọ́kọ́ ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ látọ̀dọ̀ àwọn obìnrin ehm, arábìnrin yìí ní ọkọ òun ní pé kò gbà kí òun lọ́ọ̀ta lọ ṣiṣẹ́ kò gbà kó òun lọ ṣiṣẹ́ ó ní ṣùgbọ́n bí tí wàhálà wà ní pé kì í fẹ́ náwó pàápàá jùlọ tó bá ti di bí ìyàwó tó fẹ́ sílé àti àwọn ọmọ tó bí pé kì í fẹ́ náwó lé wọn lórí ṣùgbọ́n tó bá di bí fámìlì títí ẹ̀ bí abẹ́ àwọn ẹbí ẹ̀ lọ́hùn àti àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ní pé owó yẹn máa ń readily wà available fún láti náà ni bóyá sọ síbi ó ní it's always available tó bá ti débi tàwọn ti yẹn ó wá ní pẹ̀lú bí nǹkan ṣe rí yìí ṣóun lè wáṣẹ́ tóun máa máa ṣe fúnra ara wọn láti máa tọrọ owó gbọ́ bùkátà tóun bá ní ìdàtí gbọ́ láì jẹ́ kọ́kọ́ wọn mọ̀ àkọ́kọ́ béèrè nìyẹn. tó bá jẹ́ pé iṣẹ́ tí ó jáde síta ní kó tẹ̀ jẹ́jẹ́. ó lè mú nínú owó rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ní ètí ó fi gbọ́ bùkátà ara rẹ̀ àti tàwọn ọmọ ó lè ṣe yẹn ó dẹ̀ lè mú nínú rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ní ètí ó fi pè bùbù kó fi jẹ́ wípé bùkátà tiẹ̀ ti tàwọn ọmọ yìí fún òyìn gín nínú ilé láti fi máa pa àwọn ọwọ́ kan dà nínú ilé torí tómìnrin bá ti lóun jáde kò sí ni àdámọ́ bẹ́ẹ̀ àfẹ́ bẹ́ẹ̀ inú ilé máa ń palára ní àwọn arábìnrin méjèèjì yẹn tí wọ́n jáde ní nabiyullah Musa sallallahu alaihi nabiyina wa alaihi ní fi ń béèrè ma khatbukuma kí ló ṣubú tẹ̀ kí ló dé tá a fi rí i níta làwọn náà fi mú ẹ̀rí wá wọ́n ní bàbá àwọn ti dógbó kò lè ṣiṣẹ́ mọ́ làwọn fi ràn lọ́wọ́ kó fi jẹ́ pé kí ni kó fi láti fi àṣìṣe bàbá àwọn ṣe bó rí àwọn òpó rapọ̀ máwọn ọkùnrin náà àwọn dúó lẹ́gbẹ̀ẹ́ kan ni torí tí ìtìrọ̀ tó bá bá obìnrin wípé necessity yẹn wá dojú ẹ̀ pé ó gbọ́dọ̀ jáde ìta kò sẹ́ni kankan tí ó fẹ́ fún masala kò sí àwọn òbí ọkọ ti jáde láyé tàbí kò tiẹ̀ sí tààpá necessity wá fà pé kó jáde ìta ó gbọ́dọ̀ ṣọ́ra fún ikhtilat yìí wípé kó máa rúpọ̀ máwọn obìnrin torí àdámọ́ kan bẹ́ẹ̀ fún ọkùnrin kí ni àdámọ́ yẹn majority ọkùnrin àfi tí ọba adẹ́dà bá kó yọnu opportunist yóò fẹ́ take advantage obìnrin olóbìnrin kìí dẹ̀ ṣe kó ní dáadáa kankan láti fún un orí burúkú ló fẹ́ pèsè aburú ara rẹ̀ yẹn yóò fẹ́ jáde ìta ìyẹn tọkùnrin yẹn láti tí ò lè gbà fúnyàwó tiẹ̀ yóò fẹ́ máa fẹ́ fi lọ́ọ́ obìnrin olóbìnrin nítorí eléyìí ó lè wá nǹkan kan pẹ̀lú tó bá mú níwọ̀ntúnwọ̀nsì láti fi establish inú ilé tọkọ náà ni nígbà torí rẹ̀ bá pé padà wá yóò dá nǹkan rẹ̀ padà fún yóò wá ṣọ́ra fún nǹkan kan látara wípé ó ti ń fẹ́ máa rogún sí lọ́wọ́ bákan kọ́ máa wàá sọ yẹn kọ́ máa jẹ́ yẹn ó jẹ́ ìdí fóun láti wá máa kọ́ rí ọkọ láti máa rí fín torí pé àdámọ́ ni innal insana lọ́ba adédáwí ó ní láyé tọ̀kọ̀ kínìtì kọ́lá àdámọ́ tó ń dámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn dájúdájú ìmọ̀ kọjá láàrin kí ọ̀rọ̀ ọ̀hún stagna torí pé ń wò wípé wọn ò ní bùkátà sí òun máa lọ síwájú ọkùnrin kan wa máa sọ pé bóò láti jẹun lónìí kí náà ni a sọ pé ẹ̀hẹ́n kò sáàyè lé ní ó rẹ̀ mí mí ní táìmù fún yẹn gbogbo ìtẹ́ kó lé níwájú iná òtó ni ẹ̀tún wá dé lọ́sàn-án nísìnyí ẹ̀tún wá fẹ́ mọ gùn yẹn bí ẹ̀sìn nǹkan kan báwọn kó ṣọ́ra fún gbogbo nǹkan báyìí. gbogbo ohun tí ó bá tara bọ̀ tí òfin ní mórí ilé mójútó kó ṣọ́ra fún kó ṣọ́ra fún bí ẹni tí ó rẹ̀ ni torí kò sí rírẹ̀ tó tó wípé kéèyàn lágbára láti discharge responsibility rẹ̀ kọ́ a máa kọ́ máa káwọ́ kò torí bọ́ ọ bá ti ní sí tó ń ná sí bọ́ba adẹ́dà ṣe ní kọ́ ọ ná sí bẹ́ẹ̀ ni ọba adẹ́dà ó jẹ́ ó ṣe máa pọ̀ sí. Si akábéèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yà gbogbo tí àdánwò oru báyìí kàn rí tá a fún wọn ní ìmọ̀ràn yìí ọba adẹ́dà fi ṣe sábà bíi wípé kíni láti fi sílẹ̀kùn fún wọn ju bí wọ́n ti lérò lọ torí ń dọ́sọ̀ ni ó ní yasalunaka madha yunfiqu wọ́n ń bí ọ léèrè ìrè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam níta bá pèsè fún wọn bọ́ọ̀lù àwọn ò ṣe náà kí ló sọ wọn ni qul ma anfaqtum min lilwalidayn wal aqranin ọba adéda bẹ́ẹ̀ sí kàlọ́mà. lójíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ yìí pé ntọ́ ní ní ọ̀rọ̀ tọ́ ọ̀nà fi sabilillah fún ojú ọ̀nà ọba adéda tàbí fi tahariri raqabati tàbí tọ́ ọ̀nà láti túyàn kúrò nínú ìgbèkùn tàbí lilmiskin ẹni tó kù díẹ̀ káàtó dó tó fún òfun àwọlé ahlik tàbí ètò ọ̀nà sínú ilé rẹ̀ ìyàwó ọmọ ẹbí ara kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ ó ní àzọ́muhù dárọ̀jà ètò lọ́lá jù nínú wọn èyí tá a kàálẹ̀ fún ọ yìí ó ní alẹ́bí ọ̀nfọ́kítọ̀wé ilé ahlik ètò ọ̀nà fún àwọn ará ilé rẹ̀ ni torí relationship lẹ́yìn wọ òdó méjèèjì tó tó ti láàrin lọ́kọláya tọ́ba dẹ̀ tọ́ba kan àwọn ni wọ́n kọ́kọ́ fìlẹ̀ àwọn ni ọ̀yẹ̀ kan kọ́ fìlẹ̀ òbí méjèèjì àti ìyàwó àtàwọn èèyàn gbọ́dọ̀ fi ẹ̀tọ́ wọn èèyàn gbọ́dọ̀ fi ẹ̀tọ́. alhamdulilah ọmọ ẹ̀yá yìí wọ́n sọ yìí pé tọ́ba jẹ́ pé tàwọn ẹbí ẹ̀ ni ọmọ ń gbìyànjú Eh. dípò tí ó wàá fi fi ti àwọn ọ̀rẹ́ tẹ̀lé kó fi tìyàwó àtọmọ tẹ̀lé kó tó kan àwọn ọ̀rẹ́ ó sì tò ní eh, wọ́n ìyàwó náà nígbìyànjú tí ó ṣe tọ́pọ̀ bí ó ṣe tó dáadáa àwọn obìnrin sálàfù wọn ní báwọn ṣe mọ̀ Awọn ni àwọn kọ́kọ́ kí àdúrà mọ́lẹ̀ tó jinná fún àwọn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ọlọ́wọ̀n ní filada rẹ̀ dùn èèpẹ̀ nìtẹ́ ẹ bá ná ọlọ́wọ̀n ó fi ṣe ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ bí wọ́n ṣe ní ká máa ṣe tẹ̀sìn ọlọ́wọ̀n ní jẹ́ kẹ́ kẹrẹ lórí rẹ̀ ẹ̀ ń tọ́jú ẹbí ẹ̀ ń tọ́jú àwọn ará ilé yín torí wípé kí nínú nǹkan tí wọ́n fi júwe òjíṣẹ́ lásìlá àlọ́ sálàm délé kí ni fi júwe rẹ̀ àti Jibril alayhi salam tọ́yọ̀ tó jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá kí ni tẹ́rù bà torí kò ríru eléyìí kí ni ìyàwó Khadija alayhi salam kí ló sọ fún ó ní a ọba tó dá ò ní fiọ́lẹ̀ torí pé kí ni àá ọ̀ ń ẹbí ọ̀ ń tọ́jú ẹbí ó jákùn ọ̀ẹ́dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹni tí nǹkan nira fún kọ́ dágunlá ọ máa ṣe gbìyànjú lórí rẹ̀ ọlọ́run ò ní fi ọ́lẹ̀ ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀ torí pàṣẹ rẹ̀ lẹ́ ń tẹ̀lé ṣùgbọ́n o olówó orí wa ẹ má gbàgbé àwa náà o ẹ fi á sínú sẹ́tìn bẹ́ẹ̀ ni ẹ fi wá sínú sẹ́tìn o ṣe mọ̀ pé wọ́n ní. ọ̀rọ̀ tó bá ṣèkínní kan yìí máa ń yọ obì lápò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ míì náà ó dẹ̀ máa yọ ìdà lápò káwọn ìyá wa kan kọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀ tó bá fẹ́ tí wọ́n bá mọ̀ pé ah, kí mú obìnrin sọ pé tí a mọ̀ pé mi ò sọ kìí ṣe ìwà dáadáa tó o bá sọ ọ wà kún fún náfúlà kó tó di pọ́ ọba sọ̀rọ̀ kọ́ gbòdì mi ti ẹ̀ láìkì bó ṣe ń bá mi sọ̀rọ̀ mo mọ̀ kó dodo ló ń sọ but mi láìkì obìnrin ọkùnrin níjẹba kò sí ẹni tí ọmọ ń ó ní bùkátà sí ká mórí rẹ̀ wálẹ̀ <laughs> nínú relationship bí ọkùnrin torí ọmọ wo pé abáṣe wàhálà lọ látara stress oríṣiríṣi tó ti bá pàdé so ìwọ́tọ̀ wà ń lé jẹ́ shock absorber fún un kó fi mọ̀ yìí pé tóun bá tiẹ̀ wà níta o àá ilé òun òun dúpẹ́ òun ò ríbi dé sí kóbìnrin jẹ́ bá ti gbóúnjẹ rẹ̀ lẹ̀ kí ẹ̀tọ́ bá ṣẹlẹ̀ ó ti bomi lẹ̀ fún ti ṣe gbogbo ẹ̀ á ó ti dé báyìí ó ti pàdé rẹ̀ salamu aleykum salamu aleykum ẹ tètè múra ká méjì wá tòró jíṣẹ́ lásìlá ń sọ pé kó tó jáde gan wọ́n sọ yín fún kí ló sọ wọ́n ní idha kharajta min manzilika fasalli rak'atayn tamna'anika makhraja su tó o bá fẹ́ jáde nínú ilé rẹ múraká méjì wá gbogbo aburú tí máa sopọ̀ ọmọ jáde ọlọ́run ọba yóò fi ráká méjì yóò fi yóò fi blọọkù ẹ̀ fún ọ kò ní ṣẹlẹ̀ sí ọ. wàyídà dakhalta fi manzilika fasalli rak'atayn tó o bá dẹ̀ tún wọlé náà múraká méjì wá. tẹ̀mínà àníkà madkhala su méjèèjì yẹn yóò kọ́ dín. aburú tí máa ń ṣẹlẹ̀ síyàn látara àwọlé so ẹ̀múná flower ó lè ń ṣe yun ní tẹ́ ẹ̀dá ìsáré bomi sára kó o tó ṣe yun ó ti mọ̀ bí ó ṣe dì mọ́ bó ṣe ṣe gbogbo ẹ̀ torí wípé àkọ́bí rẹ̀ nìyẹn o àkọ́bí rẹ̀ ibi tí wọ́n bá ń ti ń dì mọ́ tó ń ti ń ṣe yun ọmọ bó ṣe máa sún ibi tí ó ti dání sára lẹ́yìn yẹn tọ̀ oúnjẹ yìí kan kó tó délé kí ni ká ṣe lẹ́dẹ̀ yìí ẹ ẹ sá ṣe nǹkan kan tó bá ní ẹ ṣe nǹkan kan ó ń tẹ̀sítẹ̀ wò ní ó máa ń tó ń fẹ́ ọkùnrin ní ìjẹba aha so látara bẹ́ẹ̀ yáni gbogbo tí ó bá ní yóò kọ̀ọ̀kan máa wò wò tẹ́lẹ̀ pé ọmọ ẹ̀dẹ́ nìyàn ó nídìí pé kárọ̀ra fọ́ pápákọ̀ kó fi ríṣẹ́ ríṣe kó ṣègbìyànjú lórí ẹ̀ ẹ na wọn ti wọn lórí bẹ́ẹ̀ na. so um, either way ọ̀dọ̀ arábìnrin you know sẹ́yìn tí. iṣẹ́ pọ̀ sí ọlọ́run kọba ẹlẹ́dàá Allah subhanahu wa ta'ala kọba fún ṣe. àmín um, mo wá ń kẹ́sìn kankan bíi n tó wá tún padà sọ ń sálẹ̀ ó ní ń n tó fà tóun ṣe ń lọgun ní pé àwọn ọmọ òun òun ò fẹ́ kí wọ́n ráre ń pé òun fẹ́ kí wọ́n lè tọ́jú àwọn fámìlì tòun náà kẹ̀dẹ̀ rí pàápàá jùlọ ìyá òun pé ìyà tó ti jẹ́ láti fi rí pé àwọn ọmọ wọn kàwé wọ́n ṣe wọ́n mọ̀ ó ti pọ̀ tó pọ̀ pé òdi yẹn ti fojú wi nǹkan tó pọ̀ gan ó sọ títí dì sí ìyá yẹn tó ti ti wá ṣe àìmọye látẹ̀yìnwá náà ló tún sì ń fóun pẹ̀lú díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ nígbà tó òun wò kó yẹ kóun náà ti máa sanjọ́ fún ìyá yìí so nígbà pé òun mójútó fámìlì tiẹ̀ kò dẹ̀ jẹ́ ké kò fún mi tó láti lè fi mójútó tèmi kò ti àwọn ọmọ tó bí kalẹ̀ gan kò mójútó. ọba adẹ́dà yóò jẹ́ kí àwọn òbí wa jèrè wa yóò jẹ́ káwọn wa náà jèrè àwọn ọmọ wa náà ansa yẹn ti ṣe bí ẹni ṣe kíni bìkú tó bá ti rí díẹ̀ yẹn mú tó ń fi ṣe tọ̀sọ̀rọ̀ fat kò sí ní tó kàn pé kóbìnrin náà ní tiẹ̀ but látara níní tiẹ̀ kò gbọ́dọ̀ pa ntọ́jẹ́ primary responsibility rẹ̀ lára ni torí mm, tọ́wọ́ bá wẹwọ́ yìí máa jẹ́ kí ọwọ́ mọ́ but kọ́lọ́wọ́n bá máa gbé ìjánu wa sí abẹ́ àwọn ìyàwó wa kọ́lọ́wọ́n bá kọ́ mọ́dẹ̀ jẹ́ ká kẹ̀rẹ̀ lórí. ìbá gbọ́bùkátà àwọn gbogbo ń tó rọ̀ mọ́ àti tiwọn àti ti àwọn òbí wọn náà àwọn òbí ìyàwó òbí ọkọ náà làwọn náà àwọn òbí ọkọ òbí tiẹ̀ náà ni tí hmm. wọ́n jókòó sọ dáadáa hmm. inṣàlá asọ́lá ẹni kọ́kọ́ ní asalaamualeykum ó ní ẹjọ́ ń gbogbo bá ti ní gbólóhùn gbogbo ọ̀rọ̀ tá a jì tá sí family house wọn tá a lọ sunbẹ̀ tó bẹ̀ ló máa wà títí. n ṣe ṣe ele. ṣe family house yẹn súnmọ́ ni. mi mm. wọn ṣàlàyé bọ̀ kò súnmọ́ kò kò jọ kó máa jìnnà tó bẹ́ẹ̀ ó ah. ṣe é ṣe bóyá pé kò mú iye tó ń tòrò ló máa jẹ́. wọ́n ní ṣé eléyìí wọ́n túmọ̀ sí pé àwọn náà ò lè kẹ́rù káwọn náà lọ family house ní anytime. kí ni ọba adẹ́dà sọ ó ní látòkùrìjú hùnà mímbùyù tìhìnà. ìwọ lọ gbalé o tàbí ìwọ lọ kọ ló dẹ̀ fọmọbìnrin síbẹ̀ kí ló bá dẹ̀ pélé yẹn ó nílé wọn ni wọlé ayakhrujna àwọn náà dẹ̀ gbọ́dọ̀ jáde tó bá kó lọ sí family house rẹ̀ lọ bá ń lọ kó lọ bá ń ah, àfa. kò síbi tẹ́ ẹ kó lọ àyè ṣe bí àjọ lọ ni kódà bẹ́ẹ̀ wọnú sà àjọ wọ náà ni ẹ lè ẹ lè wá tù àwọn àtẹnu máa ń jà náà sétorí pé ọdẹ má bínú sórí má bínú tó kọ́kọ́ tì síwájú yẹn wàá fi gba má bínú bí ò tiẹ̀ wá láti ara ọ̀rọ̀ àdámọ́ ọkùnrin bó bá jẹ́ pé ó ń wò wípé irú ọkùnrin tí máa tí ò tí ní maturity tó ń wò wípé èmi níwàá ṣe má bínú sí ìyàwó mi ni yóò ṣe ní àìmọye ọ̀nà látara àṣeṣí no doubt àdámọ́ ọkùnrin ni ó lè jẹ́ pé má bínú yẹn ó wá mórí rẹ̀ wálẹ̀ àwọn nǹkan míì tí ò tí ń ṣe tẹ́lẹ̀ ó wá ó bẹ̀rẹ̀ sí tì nígbà tó ti jẹ́rù ọkùnrin báà ni lack of maturity ni wípé <laughs> onígbóló àṣọ pẹ̀lú ìyàwó rẹ̀ wá kú lọ lé àgẹ́rẹ́ jìdẹ̀ yáni wọ̀nyẹ zọmọ anahu rọ́jò àjẹ́ onáàdé ń pèrè yẹn lọ́kùnrin tọ́ba ti dà báwọn tọ́ba ti kó lọ ìwọ náà kó tì kó fi mọ̀ wípé kò síbi tó ń kó lọ o tó ń bá ń fún un ní chance láti fi jẹ́ wípé gáàpù yẹn wà tí gáàpù yẹn bá ti wà olórí burúkú yẹn ní ọkùpá ibẹ̀ o ẹ̀ṣẹ̀ tán yọba ń fẹ́ sí dáadáa yóò bá yà ó máa ṣe tẹ̀sọ̀bùrà pé pé ó ti ń róbì mí torí ọ̀gọ̀rọ̀ ọkùnrin tó ń ṣe báyìí wọn ò lè gbára dúró wọn ò lè gbára dúró níbi tọ́ba ti lọ báyìí làwọn kan ó ti máa rò pé ah, ọjọ́ ń àwọ̀ wà pẹ̀lú òun àtìyàwó rẹ̀ vacancies ti ń wà nìyẹn kóun náà ó mẹ́kì pa ẹni tó dẹ̀ rí báyìí sáà máa pé ó wíìkì nìyẹn ọwọ́ ó tètè tẹ̀ ẹ́ na hajjuru tí mùsùlùmí bá fẹ́ ṣe ìyẹn yí pé ká pa obìnrin tì tó nípa fẹ́ bàjà lórí ibùsùn lórí ibùsùn ni bọ́yá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń dojú kọra yín ni ẹ máa ń dì mọ́ra yín ni ọwọ́ akọ̀yìn sí ṣé ń tá a wá ṣe náà lọ́wọ́ fa gbogbo eléyìí ó lè kọ́kọ́ máa lagídí obìnrin lè kọ́kọ́ máa lagídí pé à ngbò bá ya yọ máa yọ máa bára lẹ̀ díẹ̀díẹ̀ torí hájúrù yẹn gan ìpabùsùn tì tá a bá rí i wípé yóò wúlò ni tí ò bá ní wúlò ká má lò ó olúkàlùkù ló mọ bínú ilé rẹ̀ ṣe rí ìwọ tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́rin ló ń wọlé dé ìyàwó rẹ̀ ti dọkùnrin mọ́ ọ lọ́wọ́ ọwá ní ọ̀n kọ̀yìn sí nígbà tó kọ̀yìn sí nǹkan ní àwọn ọmọ òun àwọn ẹlọ́kọ̀ òun nítòbìnrin ọ̀sọ̀rọ̀ àìmọye obìnrin tó sọ bí wọ́n àwọn ti òun ti replace ẹ pẹ̀lú àwọn ọmọ òun àbí ṣé àràmù nìyẹn náà ni. àrí nínú àwọn ọmọ ìyàtọ̀ sọ̀rọ̀ ní ṣáàmù nìyẹn ó ń ti replace ẹ̀ pẹ̀lú àwọn ọmọ òun mo ní ẹ̀hẹ́n so àwọn ọmọ ẹ lè súnmọ́ ẹ̀ tó wá pé padà nìyẹn mo ń ṣe ọmọ pé ìyẹn gan náà ọba adẹ́dà tó fi sáàrin ó ní role tó yẹ tó fẹ́ kó o fẹ́ sọ pé ara ò ankara tó jẹ́ kó rí tiẹ̀ náà ṣé aburú wà ń bẹ̀ mọ́lá aburú wà ń bẹ̀ tóun bá ń gbé gbóná ìwọ́n máa bomi sí i sọ́ra kó fi lè tutù kí àárín yẹn kó fi lè tètè dámọ́rán torí ẹni tó bá ṣe gbìyànjú pé kó fi dámọ́rán òun lọ́ba adẹ́dàá ni ó ṣe kíni ni ó fún ní àgbéga alhamdulilayi pẹ̀lú yẹn ọlọ́run allah subhanahu wa ta'ala jẹ́ kí àárín wọn tètè tòrò tí ọkọ bá ti gbé dé ó ti mọ̀ yí pé yẹn bàbá yìí ti ń bọ̀ nìyẹn yóò ti máa múra lẹ́dẹ̀ nígbà tó bá ti ṣùgbàṣùgbà ọkọ fúnra rẹ̀ ló ń sọ wípé ìwọ tiẹ̀ ṣe bá jàṣà bàbá ti ní ká halẹ̀ mẹ́ o ti mọ̀ bó ṣe máa ń fún wa ní àjàzà wa wá àyàn mọ́ gànà èmi náà yóò ṣe wèrè náà nǹkan kan oríṣiríṣi ọ̀sọ̀ yẹn kò sí tó lè ṣe ní kò sí tẹ́ ẹ lè ṣe fóun nísìn tẹ́ ẹ ti lè káwọn mọ́ gànà mọ́ òun ti ń lọ lé kéwò òun dẹ̀ ti gbọ́ kéwò yé wípé òun ló ń gbọ́dọ̀ gba èyí tó pọ̀ jù ń bẹ̀ but ẹran o òun ti ń wá òun ti ń wá okùn látọ̀dọ̀ ọba adédàlẹ̀ sẹ́mi ṣẹlẹ̀ lẹ́yìn yẹn kò sómi lé apá àgbẹ̀rọ̀ kẹjáde ń lọ pọ̀n mi ọpọ̀n mi lé ó ní kó o fi mọ̀ yìí pé kì í ṣe wọ̀ nìkan ló mọ ládàá wá bó ṣe kílẹ̀ mùsùlùmí rí nìyẹn gbogbo ń tà ń ṣe ká ṣe é nítorí ọba adẹ́dà látara àwọn couples wa àwọn mates wa láti jẹ kí ni wọ́n ju ọba adẹ́dà hátà kí ló jíṣẹ́ lọ́sọ̀ àṣọlá sọ òkèlè tó gùn tó fi sí lẹ́nu pé yánú yánú jọ ọ̀dà àgbà torí ọlọ́run kí ló yẹ tó ń fi ń bẹ̀ torí lára tó fẹ́ gbà ọ̀dà gbónú mu ọ̀dà jẹ́ kí n wọ̀ fún ẹ ọ̀dà jẹ́ kí n ṣe léè torí pé kí ni kò sí closeness tó tó closeness láàrin lọ́kọláya kò sí kò sí kí lọ́kọláya má jẹ́ kí n tí ó wà mú closeness yẹn dínkù kí wọ́n má jẹ́ kó ṣẹlẹ̀ tó bá fẹ́ wá látọ̀dọ̀ ọkọ kíyàwó má gbà tó bá fẹ́ wá látọ̀dọ̀ ìyàwó kọ́kọ́ má gbà in the meaning expression where there is no love give it where it is missing refill it with it ìwọ jẹ́ kí ó pọ̀ látọ̀dọ̀ rẹ sí ọ̀dọ̀ aráalé rẹ kìí ṣe torí nǹkan kan torí kí ni torí wípé ọba adẹ́dà èyí ni páyà ọlọ́run ọba gbólóhùn tó jíṣẹ́ lásán sọ́nà ni pé ẹ páyà ọlọ́run ọba lórí wọn o ẹ fi tèmi ṣàríkọ́ṣe ní bẹ́ẹ̀ ṣe handle wọn bí wọ́n ṣe mú dùn na-eri nwa ya, kọ́ba adẹ́dà ṣe rọrùn fún wa. àmín <clears throat> arábìnrin yìí ni ọkọ òun n ibi tí wàhálà tiẹ̀ wà ni kó tó bá ti yáàyàn ni nǹkan àti béèrè nǹkan yẹn padà yìí máa ṣòro fún yìí Islam fàyè gba irú wà báyìí àbí wà àwọn tó ni wọn ò lójútì àwọn tó bá fẹ́ fàpá lára wa kí wọ́n sọ pé gbogbo àwọn tí ń yá ní nǹkan yẹn ká máa ní àkọọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé ọlọ́jọ́ lè dé anytime tí òun ọba béèrè àwọn tí wọ́n ní nǹkan wọn tọ́lọ́run ti pàṣẹ èsì e lọ́dọ̀ wọ́n béèrè. wọ́n ní láìpẹ́ yìí ń pé arákùnrin kan tó súnmọ́ ibi ibùgbé àwọn ń pé ọkùnrin yẹn fẹ́ràn kó máa yá mọ́tò ọkọ òun ń pé Eh, lately láìpẹ́ wá tó wá yá mọ́tò yẹn ó tó lòun fẹ́ yá mọ́tò yẹn again òun advice ọkọ pé kọ́kọ́ má yá ń pé tòun tòun ojú tóun fi wò ni pé ṣé gbogbo nǹkan lèèyàn máa ń yá ni pé kì í ṣe everything ni ó yẹ kí èèyàn máa yáyàn ní gbọmọgbọmọgbọmọ bẹ́ẹ̀ yẹn ń pé pàápàá jùlọ tí nǹkan kan bá ṣe mọ́tò yẹn ọkọ̀ òun náà ni ó máa tún ran sẹ́ni tó yáyàn tí ó béèrè yóò wá fẹ́ ní babalágbájá yẹn lè máa tún mọ́tò yìí ṣe pé so ọkọ̀ náà ló máa tún forí rọ ń pé ṣé ohun tóun ṣe yìí ṣó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ nípa pé òun ní kọ́kọ́ má yá ẹni yẹn. kọ́tẹ̀ yẹyẹ ẹni yẹn lè ní bùkátà sí àdúrà tí kọ́ mọ́ ẹ sí ní wí káwọn kọ́lọ̀ mọ́ ṣàwọn bẹ́ẹ̀. ẹ hmm. <laughs> eh, ọmọ ń parẹ ni. <laughs> kí n. okay. Yeah, that is a husband who, who is open-handed. He gives anything he has, he asks, anything is asked, he gives it out freely. But he has the problem of not asking back. You know, any person he gives his things to, to bring it back on time. Uh, the sister is now asking that if a neighbor Uh, who is not mobile is fond of asking the husband, a husband repeatedly to for the for their vehicle, and that is the only one they've got. And uh, this man has made it an habit. Anything, anytime he has an occasion, he, he asks for the only vehicle they have at home so much, and uh, she is afraid anything may happen to the vehicle, and uh, that may may affect the family too. The issue is this: whether your husband gives it out or not, whatever will happen to the vehicle will happen to it. Whether you give it out or not, whatever will happen to the vehicle will happen to it. Inasmuch as at the point of asking for aid. The family is not in need of aid. No, do your best. Let your own goodness, you know, be overwhelming to others. Don't fall short of uh, what Allah subhanahu wa ta'ala has commanded of goodness. And uh, with that, inshallah al-kareem, Allah subhanahu wa ta'ala will always be your assistant because when you deny her of such a vehicle, that denier may form a negative impression or may be so serious that it will even erase all the goodness you have been doing. Maybe he wants to take one of his children to the hospital or something of that nature. And uh, with that, it may be a difficult thing. I remember vividly a brother who happens to be a neighbor to a non-Muslim this non-Muslim, you know, have Islamic traits, but no kalima with it. It sees this neighbor, that is, the non-Muslim sees his neighbor as needy of a vehicle, but circumstances confronting the neighbor doesn't, uh, it's not, I mean, does not make it easy for him to be mobile. You know, I remember vividly, he just gave out the vehicle to the neighbor that anytime, anywhere you want to go, please make use of this because I know you have a larger family than myself and uh, when you want to go to hospital or you want to go for your for your church, that is the way he calls it. To go to your church, that is mosque, masjid. He, he, he was calling masjid church. The one you want to go to your Muslim church, you need to you need assistance of my car. So he gave it heart like if a non-Muslim can do go this far to his neighbor, you know, a Muslim should be ready to do more. Yes. Don't put a limit to your goodness. Allah will not put a limit to your His goodness to you also. It may be very difficult, but uh, it's better.

tó jẹ́ ẹ̀gbọ́n àbábúrò ọkọ títí ẹ̀ nípa ọmọ tí wọ́n bí yẹn tó jóbìnrin ó ń gbé ọ̀dọ̀ wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣaláìsí ó ní bọ̀sibí tí ṣọ́wá wà ní pé àti bàbá àti ìyá christian ni àwọn méjèèjì ó ní sọ̀rọ̀ gbàtọ́ wọn yé di pé dọ́dọ̀ àwọn àwọn wá ra àwọn òwe kọ̀ọ̀kan fún un tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn bíi hesnul muslim àtàwọn kan míì tó jọ bẹ́ẹ̀ pé láti lè máa fi mọ àwọn nǹkan tí ó yẹ kó máa mú ṣe gẹ́gẹ́ bíi mùsùlùmí mm wọ́n ní àwọn tó wá ń ṣègbìyànjú pé láti enroll ẹ̀ sí school tó jẹ́ school mùsùlùmí ń pé pọ́nrán tí ọmọ yẹn máa dáhùn ló bá yarí kanlẹ̀ ó ní pé láíláí pé kò gbó gbìyànjú tí wọ́n bá ṣe ń pé òun ò ní bá wọn ṣe Islam ń pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó bá pe ìyá ẹ̀ ló bá sọ fún yẹ̀ pé òun ò lọ Muslim school ń pé pẹ̀lú ìgbésẹ̀ báyìí kí ni ohun tí àwọn lè ṣe. kí wọ́n mọ́ kẹ́rẹ̀ẹ́ mistake tí wọ́n ti ṣe ni wípé wọn ò kọ́ lákìdá wọn ò kọ́ lákìdá àwọn tí wọ́n jẹ́ tí wọ́n gbọ́n amọye ọdún tó jìṣẹ́ lásán àṣìláàn ti yanjú àkídá pẹ̀lú wọn lọ́dí ọ̀la àánú gbà tí àkíyàn kíhìn gbogbo yòókù ti wà gbogbo yòókù àṣọ àkídá yẹn ni kí wọ́n kọ́kọ́ kọ́ tí wọ́n bá kọ́ ní àkídá láti bẹ̀ inshallah alkarim kò ní nídìí láti pè wọ́n bóyá ó bá tiẹ̀ pè wọ́n yóò sọ fún ọ ní pé ọ̀nà wa ò papọ̀ mọ́ o èmi ò lè ṣe bíi tiyín mọ́ o hmm. ṣùgbọ́n n tó ń ṣẹlẹ̀ ní pé wọ́n ń wọ́n ń kọ́lé sórí ẹ̀pẹ̀ wọ́n wọ́n wọ́n gbin nǹkan sínú ẹ̀kan sáàmì ẹ̀kan ẹ̀wọ̀n pé kó tó di pé a máa gbin nǹkan a gbọ́dọ̀ kọ́kọ́ pàjùbà náà a fi fertilizer ìyá oríṣiríṣi níbi tí ó ti máa ń bẹ̀rẹ̀ àrà sán ó ṣe ń tí mùsùlùmí yẹ kó ṣe pẹ̀lú sísàrà ó wá explain fún báyìí báyìí báyìí báyìí báyìí báyìí akiin ọmọ kékeré ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ kò lè ju bí ọmọ five years lọ àbí bí five àbí four five years ó sì lè ó sì wà highly amenable àwọn tí wọ́n dàgbà jùlọ gan-an ó ṣeé ṣe kínní so ẹ ní kàn máa ò túmọ̀ rẹ̀ kó máa ha kó máa ha kó máa ha because <laughs> mo bá kan pàdé tó jẹ́ pé used to a driver and the drive were out àwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pàrọ̀ tí ó da oníṣẹ́ mọ̀mọ́ pé rasim ló kọ̀ mo màmá òun kódà nìkọ́ bí ni kí bàbá òun tó jáde láyé mo bá jókòó mo ní mo fẹ́ gbọ́ sórí rẹ̀ dáadáa ó ní bàbá òun gbà tí bàbá òun jáde láyé àwọn èèyàn bàbá òun wọn ò bìkítà christian dẹ̀ ni màmá òun tẹ́lẹ̀ kó tó di wípé bàbá òun bá sọ̀rọ̀ kó tó gba Islam ó nígbà tí gbogbo ẹ̀ wá dojúrú màmá òun ò ní choice àyàfi kó padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ kó padà sí torí ó gbọ́yé kó padà sí but problem tó ṣẹlẹ̀ ní wípé wọ́n ṣe ń kọ́ mọ wọn ò jẹ́ kí wọ́n mọ implication tí wọ́n ń ṣe wọn ò mọ̀ tí wọ́n ṣe wọ́n kàn ọgọ́rọ́ lè kí ó gbẹ́sẹ̀ náà nìyẹn ah, ó rí ọmọ nísìn wọ́n ní kọ́ mọ̀ ha Kùránì ó dẹ̀ ha Kùránì lóòótọ́ wọ́n rí wọn dáadáa tó bá ka Kùránì ìmáàmù masjidi masajidi tó lè bá ka Kùránì lò kò lẹ́gbẹ́ ṣùgbọ́n igbó ní ń fà igbó igbó gbà tó bá gba igbó tán báyìí omi inú wọn tó bá gba ọtí yó tán tó bá tẹnubọ Kùránì tí máa ka Kùránì báyìí subhanallah ó tí wọ́n bá gbé. kásẹ̀tì húsọ̀rí mi ṣáwí tàbí abdulbasit abdulsamadi ọ sọ pé ẹ̀pá náà ẹ̀yẹ gbọ́tẹ́ni kí ló fà á torí ń tẹ́ ẹ kó jẹ́ pínlẹ̀ òsì ń bẹ̀ kí ló jíṣẹ́ kí làwọn sàbẹ̀ sọ wọn ni alẹ́mìnà rasúlù ní iman sọmọ alẹ́mìnà qur'an wàzẹ́dìnà qur'anu ìmánà òjíṣẹ́ náà àṣọlá kọ́kọ́ kọ́ wa nígbàgbọ́ nígbà ó kọ́ wa nígbàgbọ́ tán ó wá kọ́ wa ní qur'an Quran wa ṣàlékún gbàgbọ́ fún wa ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilé kéwú kò sí yẹn bẹ́ẹ̀ kò sí akhlaq kò sí wà kò sí kankan ọ̀rọ̀ máa ń gbìyànjú ó há Quran ṣe gbogbo àwọn tó takò Quran lórí lára rẹ̀ àtàgbà àtẹwé kí ló fà torí pé method of teaching yẹn kò bá mú tó nìyẹn kó a imam malik rahimahullah rahmatawasi àgbà tí bàbá màmá rẹ̀ fẹ́ ní kó lọ sílé kí ló sọ fún lọ sọ́dọ̀ àfa alágbájá kọ́kọ́ lọ kọ́ ṣe sí rẹ̀ kó tó kọ́ ìmà lọ́dọ̀ rẹ̀ ìṣesí bó ló ṣe ń pààyàn lọ́wọ́ bó ló ṣe ń ṣe bó ló ṣe ń báyàn lò bó ṣe ń torí ibi tí ó yẹ kí Qur'an kó jókòó sí nìyẹn kó fi gbẹrẹgẹjigẹ kò nígbà tí ò sí yẹn bẹ tó lè fà á nìyẹn so kí wọ́n padà kí wọ́n ti lose hope Can change method ni kẹ́ bá ti change the method within few months wọ́n rí differences tó máa yà wọ́n lẹ́nu ah, inshallah because ọmọ yẹn sì kéré ó yé ó yé ó yé túnṣe torí muslim ni muslim ni kì í ṣe torí pé bala muslim ni. Eh. jazakumullahu khairan um, ẹni ní ǹjẹ́ ọkọ òun lè fóun ní birthday gift ní àbí any other celebration ṣó wà permissible kankan fún òun ní gift bí wàá birthday àbí celebration. tọ́ba ti jẹ́ pé ní celebration tí Islam lọ́wọ́ sí ó lè fún ní gift nínú ọdún léyà nínú ọdún àwẹ̀ wọ́n ń ṣe kó máa tí èyí ṣe valentine tí èyí ṣe birthday torí tọ́ba ti ní wọ́n ń ṣe birthday oníbàárà ń bolè bọ̀nù ntí ìṣàṣà mùsùlùmí a ti ń tìbọ̀ nù bọ́yá yóò gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ nulẹ̀ kò dẹ̀ ní í ṣe já wọ́n bẹ̀ má bọ̀rọ̀. wọ́n wá fi kankan wọ́n ní ṣé a lè ṣírò nìka anniversary celebration ṣe a lè ṣí mọ́ birthday. a lè ṣí mọ́ tìrìnrìn a lè ṣí mọ́ tìrìnrìn. àìmọ̀ ohun tó kàn náà rọ̀. kọ̀mọ̀ ohun tó kàn náà rọ̀ rẹ̀ tìrìnrìn. ntí kọkàn máa ntí wọn kí wọn máa ṣí ni wípé àti pé iye ọdún báyìí láyé àmì tó kù tá a lò láyé bó o láàṣì wá lò ètò kù tí ó fi tún ètò ti kọjá ṣe tí tiwájú òdẹ̀fín ní bàjẹ́ náà. <laughs> jazakallah tọ́ba yẹ pẹ́ tó lágbọ̀ọ́yé kó jẹ́ kó pé kì í ṣe ní tàbí marriage anniversary anniversary ní tọ́ka àwọn tó yẹ kó gbajúmọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ so kó yẹ ṣe sìn rìnrìn. wọ́n ní ìjọba kí mùsùlùmí máa yan rárá. wọ́n ní ó dáa pé tó wáyé pé ìgbàlá yìí tẹ̀ wá láti yan. ó gbọ́dọ̀ jíjọ́ mẹ́ta lọ. nam ok hmm. wọ́n ní ṣé ọkọ àtìyàwó ṣé wọ́n lè máa yanra wọn lódì fún tó tó bí ijọ́ méje. rárá rárá ìyàwó tó bá gbà kọ́kọ́ yàn òun lódì tó bá yẹn òun gan ò dá níbo ni perfume sí wà níbo ni àwọn oríṣi àní pé níwọ̀kuwọ̀ nígbà yìí tó bá ti di pé wọn ò lò fún halal ó ní wọ̀kúwọ̀ but n tí wọn wọ̀ tí ọkọ oríire ó fi tanná lẹ̀ tó bá yẹ kí wọ́n jọ wà nulẹ̀ ni àwọn náà wọ́n wà nulẹ̀ ó lè wọ kìpáǹtì nìkan kó wọ bí ó ṣe wọ̀ tó fi jẹ́ pé òun ganan tó bá jẹ́ pọ́mọ ẹ̀dẹ́ nìyẹn ni o yóò wà highly inflammable àwọn highly inflammable. outfit tí ó jẹ́ pé kò ọkọ rẹ̀ ò ní lè mú mára ju ọjọ́ méjì lọ pé kíní burúkú ìsájà ah, something like that aha. so ah kó gbìyànjú lórí ìyẹn eh, tó bá ń ti ń gbé bọ̀ ní gbígbóná gẹ́gẹ́ bá a gbé ní tútù ó lè jẹ́ pé wọ́n lo right kí ààrẹ rẹ di ẹ̀bi o gbọ́dọ̀ lulẹ̀ kọ́mọ ẹ̀yìn lòun ní àárẹ̀ ó wá fẹ́ dúró gbàǹgbàlá ká níwájú rẹ̀ á yóò jẹ lórí àárẹ̀ rẹ̀ yẹn ni ọ̀kọ́láya bẹ́ẹ̀ náà ni òbí sọ́mọ kí ọmọ sọ pé òun jàre ìyá wa fẹ́ fẹ́ bá òbí rẹ̀ fà wàhálà àtàrí rẹ̀ yẹn àti wàhálà tó fẹ́ bẹ́ẹ̀ fà ó ni tó bá bínú sí ẹ lásán wàhálà ni lórí ààrẹ rẹ a máa mú ti Ibn Jurayj a máa mú wa gbogbo gbà ṣebí ló yàn tani tani ń sìn ojú rẹ tani ń wá Allah subhanahu wa ta'ala ṣé màmá mà ní ṣé wọ́n kàn pé ni ó pé lẹ́ẹ̀kíní pé lẹ́ẹ̀kejì pé lẹ́ẹ̀kẹta kò ọ̀rà kò bá iná ò dẹ̀ mojú ẹni tó dáa ṣó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ so òbí èèyàn máa ń èèyàn máa ń pé ọ̀rọ̀ wọn sẹ́yìn ni ọkọ èèyàn máa ń èèyàn kọyán rẹ̀ kéré bẹ́ẹ̀ náà lò lórí torí gbogbo ohun tí ó fi tó lè fi ráyàn lọ sí alkiyama gan ń bẹ lọ́wọ́ rẹ̀ ló fi jẹ́ pé ìgbà tí Hajjaj bunu Yusuf tó gbé wàhálà rẹ̀ dín kí làwọn sàbí ọ̀gọ̀rọ̀ wọn ṣe wọ́n fèrè gé ni wọ́n sákò fún wọ́n sákò lágbègbè fún àárín nínú àwọn sàbí tó yẹ pé òun lálà òun rí ọba adẹ́dà ọba adẹ́dà ní sákò ń bí àjẹbẹ àjẹàjẹ ọ̀pá ọ lórí fẹsẹ̀fẹ́ so gbogbo eléyìí ẹ̀yẹn gbọ́dọ̀ mọ̀ á tọkọ bá ti di pé má gbà láàyè kọ́bọ̀ oyin òdì ijọ́ méjì gan gbogbo pẹ́pẹ́ ń furu tó yẹ kó o ṣe tí wàá fi. torí àwọn stress lè kún gbogbo ohun tó fẹ́ fi ń tí stress yẹn ò bá dẹ̀ kú òun bẹ̀ <laughs> ìwọ shock absorber ah, ó tún máa lé lóró sí ni nǹkan ọ àmọ́ ọ máa bomi pa èéfín ò ní rí iná gan pa iná ọ sí nínú kọ́lọ́n bẹ́ẹ̀. ẹni wá láti fi mórí ọkọ wọn wálẹ̀ pé ọkọ ò ní sọ̀rọ̀ sí òun àfi ìgbà tó bá ti tẹ́ ẹ lọ́rùn nìkan ló máa ṣe tó. tó bá fọ ọkọ lọ́rùn ìgbà tó kì í sẹ̀ kò ní sọ̀rọ̀ sí. àwọn fi yẹn kàn sá. Ah, ah, kò tí ì ṣe tó kò tí ì ṣe tó ọkùnrin wíìkì ju wípé kóbìnrin sọ wípé gbogbo gbìyànjú tó ń ṣe kò mórí wálẹ̀ ọkùnrin wíìkì jù báyìí hmm. ah, ọkùnrin ọlọ́run ọba ọ̀dá ọkùnrin báwọn bàtí aṣáájú ẹ̀dá ọlọ́run ò dárú rẹ̀ kò dẹ̀ ní dárú rẹ̀ mọ́ tó kò lé àwọn àyàwó tó pé twenty nine ló lò ìyá wa tún ní <laughs> olóṣù èpè ó ti pé o òjíṣẹ́ lára àgbọ̀lá ní twenty nine lóṣù tó bá sápamọ́ là máa kà pín torí pé òjíṣẹ́ náà sọ́nà àfẹ́ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni kí wọ́n fi mọ implication tí wọ́n ṣe àjẹ́bẹ̀ òjíṣẹ́ náà sọ́nà sọ́nà wò ní bàdé level kò ní bàdé level yẹn pẹ̀lú wọn bọ̀ torí gbogbo ohun tó bá ṣe ó fẹ́ fi kọ́ ẹ̀ ó fẹ́ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni so gbogbo ọkọ wàá wọn tí ó lè wà tó máa ní effect lórí àtúnṣe tó fẹ́ ṣe nínú ilé ni kì í ṣe pé mo kàn fẹ́ jà torí pé mọjọ́ kan tó bá ló fẹ́ jà torí pé ọjọ́ kan tọ́lọ́run ọba ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó náà bá lóun ó ba ọjà torí pé òun jọ́lọ́run ọba níbo ló ti fẹ́ bọ́ mbẹ̀ kò sí so gbogbo yín lè yàn máa wò mọ́ra wọn náà ọba adẹ́dà kọ́ àmọ́ ṣe. àmín wọn ní ṣe tí àwọn bá ń kírun pẹ̀lú irú odi yíyan báyìí ṣé kò bàrún àwọn jẹ́ àbí kò kópa lára kankan bárun táwọn bá kí yá níyàwó àbílọ́kọ. Hmm. ó lè kó bá ó lè kó bá ó lè kó bá. ẹni ní ǹjẹ́ nǹkan kan wà nínú Islam tó ń jẹ́ ààwẹ̀ funfun bíi pé ká má jẹran ká má jẹja kódà ká má jẹ àwọn ewébẹ̀ bí ẹ̀fọ́ bí ewédú bí nǹkan kan téèyàn bá ń gbá àwẹ̀ bí a ṣe ìṣúni ni àbí tunu. dára àwẹ̀ mùsùlùmí funfun rẹ̀ ni wípé kí ẹ̀ jáwọ́ nínú gbogbo bàjẹ́ ní sọ̀rọ̀ sí ní ròrí àti níṣe sí kó wá máa fíìlì nínú ọkàn rẹ̀ pé ọba adẹ́dà mọ tóun rò ó gbọ́ tóun sọ ó dẹ̀ rí tóun ṣe torí wípé ààwẹ̀ wọ́n fẹ́ kó gbé wa lọ sí lẹ́vù a ni ká má wà ní lẹ́vù b dépò pé a wà wà ní lẹ́vù c kí ni lẹ́vù c akàn ṣe islam mùsùlùmí làwa náà àti wákàtí máa ń. kí ni lẹ́wù bí lẹ́wù iman ó serious ó wà dedicated gbogbo ní islam ṣe sọ ló ń ṣe bọ́ lẹ́wù a ò ní wípé ká máa gbìyànjú láti máa tijú ọba adẹ́dà nínú gbogbo ohun tá à ń bá ń ṣe ah, ọmọ ń tà ń ro gbogbo ń tà ń sọ ó dẹ̀ ní ń tà ń ṣe so àní fẹ́ ṣẹ́ àfi àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè mú kéèyàn gbàgbé lẹ́kọ̀ọ̀kan but èèyàn máa gbìyànjú ní gbogbo ìgbà so àwẹ̀ ni wọ́n fẹ́ kó ti adé lẹ́wù yẹn ààrí ọba adẹ́dà lóòótọ́ o but àmọ̀ kó ń wò wá ó ká wa tán àwa fẹ́ ṣẹ́ lẹ́wù tí wọ́n fẹ́ kí àwẹ̀ tì wá dé nìyẹn so fífún tí. Uh, ààwẹ̀ mùsùlùmí nù but má jẹ eléyìí má jẹ tó ń gbogbo tí ọba adẹ́dà ṣe ní halal fún wa láti jẹ la gbọ́dọ̀ jẹ ẹni tí ò bá jẹ tó bá lóun yàn fúnra òun ọdẹṣẹ torí yí pé kí ni ọba adẹ́dà wà ránṣẹ́ àyàfi tó bá yẹ pé ń palára níbi àlàáfíà ara kan tó ń wò wípé tó ń bá kóra ró nídìí rẹ̀ á assist you maybe tó bá jẹ́ wà ó lè máa mú kó máa lọ sí kó máa lọ toilet débi wípé yóò affect irun rẹ̀ tàbí yóò aha tàbí àwọn kankan bẹ tó tó wá jẹ́ ó mọ̀ wípé ó ń pa òun lára kò ní jẹ́ kóun ó lè dìde kírun dáadáa kò ní aha gbogbo àwọn ó lè kóra ró fún ṣùgbọ́n wípé òun wá yan kankan yàtọ̀ sí tọ́ba adẹ́dàá sí rójì sẹ́lá sọ́lá sọ́lá kò ní gbá ládàá ń bẹ ó gbà kọ́lọ́ wọn yà ọ́ yà bẹ́ẹ̀ àní dúró lẹ́yìn lẹ́yìn máa zoro àṣà lọ. Um, one or two questions ẹyọkan àbí méjì lọ́dọ̀ ọkùnrin ah. ẹyọkan lọ́dọ̀ ọkùnrin. àgbàlagbà. ní káàtà àbí nǹkan mi. ìtẹ́lẹ̀ yẹn lámìdá. ààrẹ. okay. Assalamu alaikum. Wa alaikum assalam tó la barakatu masarautu. Ọlọ́wà kẹ́yìn. Àmì àtẹ̀yìn náà láyé àtọ̀hún. Inṣàlá. Ìbéèrè ni pé ni ọ̀rọ̀ yìí. Náà. Tó jẹyọ. Àwa kẹ́ afẹ́ kí ẹ bá mi tàwọn náà ṣe ọrụ yẹn. Kọ́ba Adé dàtọ́ àfọ́nà lórí So ẹ ọ ní ọrọ yìí fẹ́ ṣe ọmọ àbúrò rẹ̀ pé wọ́n wá sí ilé wọ́n mú ọkọ̀ wá. ìgbà tó rọ̀ lọ́kọ wa nítorí yẹn gan-an wọ́n fẹ́ mú ìyàwó sọ́dọ̀ láì jẹ́ wípé àwọn òbí ìyàwó máa ń pè so àwọn sọ pé òun pọ́sibú bẹ́ẹ̀ yẹn pé àwọn ní fámìlì àti àní àwọn aláàpá tó bá gbé ẹgbẹ́ ẹlẹ́rìí láti sọ̀rọ̀ gẹ̀rẹ́ náà wọ́n ṣàlọ́ níbẹ̀ yẹn wọ́n wá fífi déètì máa máa ṣe nìkan so ìgbà tọ́jọ́ pé mo bá mú ìdí pé dùn àtàwọn aláàfáà so wọ́n ti ṣe oríṣiríṣi tí wọ́n yẹ kí wọ́n ṣe wọ́n ti tẹ̀gbà wọ́n ti fi ráìsì wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá ní tí ọkọ̀ ìyàwó wọ́n ọkọ̀ ìyàwó wọ́n ní tí ìyàwó pàápàá ìyàwó wọ́n wá pé ìyàwó olóhùn wà ní mọ́ṣáláṣí tẹ́lẹ́gbẹ́dá so wọ́n á lọ bẹ̀ ìwòrán wọ́n wá pọkọ wọ́n ọkọ̀ wá sọ wípé nígbà tí wọ́n ti wọ́n máa pa láàfáà wà sọ́dọ̀ ìdíyẹn òun láti olùtọ́ láti ṣe olùdí bẹ́ẹ̀ wípé tí wọn bá dẹ̀ ta lọ pé kí òun àbíyáwó wà òun àbíyáwó wọn sọ̀tò níta kúkú lè lè ṣá wọ́n ṣá lọ sí ilé àwọn sọ̀tò wọ́n lè ní wọ́n sọ̀tò wọn fẹ́ra wọn ọkọ ti yàwó. ta ló fi wọn fúnra wọn torí mo rí fẹ́yìn náà ń pè níyàwó ìyàwó ọkọ ọkọ ọkọ nínú Islam. bí ọ̀nà bọ́ọ̀nà òṣèlú bá ti gbé kalẹ̀ rẹ̀ ṣé wọ́n á ní pé ọ̀rọ̀ súnmọ̀ súnmọ̀ làṣẹ dé làṣọ débẹ̀ wọ́n á ní pé arábìnrin yẹn ní yunifásitì ló ti gẹ́ẹ̀tì àwọn ọkùnrin ọkùnrin yẹn gẹ́gẹ́ ẹ̀sìn wípé ó ló ń gbé nìkọ́ọ̀bù tí wọ́n ra ti gbélé yẹn ó dẹ̀ lo sọ́ọ̀sì lọ́wọ́ àtìlẹ́sẹ̀ pẹ̀lú tẹ̀dé bọ́lá kò gbọ́ yé wọ́n á ṣàlàyé pé bó ṣe gbọ́ bó ṣe ń ṣe bẹ́ẹ̀ mo yà fẹ́ béèrè pé ṣé súnà ni ọgbà aláìdè bẹ́ẹ̀ ni àbí àdàmọ́dé súnà ni. ìbà ìbéèrè yìí ni wípé ṣé súnà ló gbà aláìdè bẹ́ẹ̀ wípé kí wọ́n mọ̀ tí ìfúnyàn lọ́mọ kéèyàn máa pè níyàwó àdàmọ́dé lẹ́yìn ṣe súnà súnà òní wípé ẹni tí ó jẹ́ at atọ́kùn ọmọbìnrin bàbá tí ò bá sí bàbá láyé àbúrò bàbá lọ́kùnrin tàbẹ́gbọ̀n bàbá lọ́kùnrin tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọn ò bá sí bàbá bàbá lè wà tàbí àbúrò bàbá bàbá tàbẹ́gbọ̀n bàbá bàbá gbogbo àwọn eléyìí lè wà tí wọ́n bá wà tí wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí àtọ́kùn ni wọ́n tí ò bá wá sí gbogbo àwọn eléyìí ni ó ṣẹ̀ tó bọ́ sí ìdílé ìyá ẹni tó bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin bẹ̀ tá a bá wá rí gbogbo eléyìí wọ́n lọ sí ṣẹ̀rá kọ̀tù ṣẹ̀rá kọ̀tù gan ọ̀kan ní sàdédé ṣe wọ́n tọpasẹ̀ rẹ̀ wá ibi ẹyẹ tó sú wọ́n ṣe gbìyànjú yìí kó tó di wípé wọ́n sọ wípé àwọn ń ṣe kínní ni o fún ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n lè wọ́n lè ó lè pa wọn lórí wọ́n lè gbé parí wọ́n lè gbé parí ẹ ṣèwádìí dáadáa lórí rẹ̀ ká fi mọ ìgbìyànjú tá a bá lè ṣe láti mú àtúnṣe wá pẹ̀lú wọn torí kò sí ẹni tí kinní yìí lè pa lórí anytime ló fi jẹ́ pé a gbọ́dọ̀ wà láwùjọ ara wa tá a máa tara wa jí látara bẹ́ẹ̀ àti ní sọnù kọba adédàmọ́jà sọnù. نعم إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته